والإمامة الصغرى وإمامة صغرى هنا إمام الله هنا سني إمام ككري كما كان نبينا محمد صلى الله عليه وسلم anabuwa muhammad sallallahu alaihi wa sallam ìmáàmù méjèèjì lọ́lọ́run fi ṣe ọjọ́ lórí ìlú ọjà darí bákan náà anabuwa muhammad sallallahu alaihi wa sallam òun náà ní sìn tó ń ṣáájú wọn kírun. níbi láti pe àkíyèsí wa wípé bẹ́yàn bá kájú ẹ̀ tí ó ní tẹ́yàn fi ṣáájú kírun àwọn màfàhí mọ̀kàtíà àwọn àṣìgbọ́ kan tí ọ wà láwùjọ ti wa lónìí ó ní ibi ká ṣàkíyèsí rẹ̀ èèyàn jẹ́ olórí gbogbo olórí tí ọba jẹ́ kọ́dà jẹ́ pírẹsidẹ́ǹtì kọ́ńtírì ǹjẹ́ ìwọ ni kí ó pé wọn ó sì kọ́ ọmọ èmi náà ní í ṣe máa mú yín lójú tiwa lónìí yà kí ló tún kàn bí ọ̀rọ̀ ìmáàmù yóò tún máa bá àwọn àfáà ju òye tiwọn náà nínú àwọn misconceptions tí ò rí bẹ́ẹ̀ ni anabuwa muhammad sallallahu alaihi wa sallam ó ti jó lórí orílẹ̀-èdè òun náà tún ní kíni àmúni ṣe ìmáàmù òun o kọ̀gbọ́dọ̀ jẹ́ pé torí pé mi lo lórí orílẹ̀-èdè wọ́n lémi náà ni ìmáàmù yín kéèyàn má ka ju ìtẹ̀yàn fi ṣe ìmáàmù ọ̀tà kíyèsí tá ń pè lónìí ni pé kò sí ń tọ́ta kò ó kọ́dọ̀ dáa kí wọ́n gbọ́ pé ní mínísírì yìí ta ni tatúnú wájú wa kọmíṣánná náà ni òun náà ni ìmáàmù wáyà yẹn kò sí ń tọ́ dáa tó kádé gọ́ọ̀mẹ́ntì house wọn ní ta ni ìmọ̀ọ́mù a gọ́vùnà náà ni bọ́ba ní ntọ́ kájú ẹ̀ fẹ́yàn fi ṣe ìmọ̀ọ́mù gbogbo ẹ̀ là nẹ́bí ṣe pọ̀ ẹ̀rí ìtawà wa ń gbọ́ yé lónìí pé iṣẹ́ táwọn àfáànù bá <laughs> àbí táwa náà bóun náà bá tiẹ̀ lóun fẹ́ ṣe é táwa náà ọmọ ẹ̀ka èwo la ṣe jù gbogbo ẹ̀ kó ni kò rí bẹ́ẹ̀ o wọn bá ní kí ló dé òní bẹ́ẹ̀ là nẹ́bi ṣe bẹ́ẹ̀ là búbákiri ṣe bẹ́ẹ̀ ni ọmọ rù ṣe wọn ò láwọn dolórí orílẹ̀-èdè kí wọ́n mọ̀ lè ṣáájú àwọn èèyàn kírun. ọlọ́nkọ́ mẹ́sà dárúgbà dáadáa bẹ́ẹ̀ kọ́dà padà sáwùjọ mùsùlùmí torí pé léyìí tá à ní tanra wa ni pé ẹni tí ó jẹ gbogbo àwọn tá à ń wí kalẹ̀ yìí tí ó tún wá lè dó wájú pé ẹsẹ̀ kọ́ mọ̀ kínkínrún wọ́n mọ̀ kéré tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ òun ló fi ẹ̀ka pàkíyèsí ara wa ká máa rántí pé àdó àti mùsùlùmí ni rọ́bà náà àti náà fi dúnìá hasanatan wàfi àkírọ̀tì hasanatan wàkínà àzábànà ọlọ́njẹ́ àrí ayé kọ́ dáa kálíkì náà dáa àdúrà mùsùlùmí nù. torí náà olúwa lè kó ìmáàmà méjì pọ̀ fún yàn gẹ́gẹ́ bó ti kó pọ̀ fún anábìwá muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn tó rólé lẹ́yìn anábì. bọ́lọ̀ ń bá ṣe bẹ́ẹ̀ fẹ́ nìkan lónìí náà kóun náà má ríra rẹ̀ ń rí i pé àwa ti kọjá àtúmọ̀ wá àtúmọ̀ ṣe ìmọ̀ọ́mù mọ́ṣáláṣí àwa tí a sì ń tò lẹ́yìn wọn náà káwa náà mọ́sí ìsìláàmù gbọ́ pé ààyè ṣe gbogbo ẹ̀lẹ́yìn fẹ́ kú ni kò láì fi o èmi máa sọ fáwọn èèyàn bí tí ọ̀rọ̀ bá wà tẹ́mi fi jáde ní yunifásitì madina vc náà ni ìmáàmù mo yẹ ní ìmáàmù mi ń gbọ́ kájú ẹ̀ òun náà sì ni ìmáàmù yunifásitì imamatun kubra wa imamatun sugra kò sí ní tó burú ń bẹ níbi iṣẹ́ tiẹ̀ náà mọ́ màá ti ń ṣe bẹ́ẹ̀ yẹn àyìn náà sí iye ọ ibi iṣẹ́ òun náà ni ìmọ̀ọ́mù ń gbọ́ kájú rẹ̀ ọ̀dà irú ibi tí irú ẹ̀ bá wọ̀ ẹ̀já ẹ̀ńkọ́rẹ́jì wọn àmọ́ bẹ́ẹ̀ yẹn bá ti mọ̀ pé ah, òun ò kájú ẹ̀ o kọ́wọ́ ẹni tí ọ máa sojú rẹ̀ lídìí ọ̀run nínú fíkú àárín yìí pàtàkì jùlọ lórí ọ̀rọ̀ ìmáàmù àbí màámátú kúbọ̀rọ̀ náà gbogbo ẹ̀ náà nídájọ́ ìbáwí alimami ibn taymi arahimahulọ nínú tíra àwọn minhaju sunnati nabawiya fi nakubi kalami shi'ati kodariya wọ́n ní mas'ala. ìmáàmù lẹni tí ó wà níwájú àbẹ́ni tá a rò pé òun lọ́yẹ kọ́ wà níwájú. ìyànní àwa náà rí nísìnyí pé a ah, ah, bàbá dalẹ̀ tá a bá tún ta a lámọ̀yìn ọkọ̀ lifáì ju làkàṣègbè lọ. ìmọ̀ ìmáàmátán kò bọ̀rọ̀ àwọn ìmáàmátán sọ̀gọ̀rọ̀ ìyẹn ni pé lólórí ìlú lálákòóso a ah, ẹni yìí dáa ju ẹni báyìí lọ ní màámu orí irun náà ibùdó tẹ́míà ní àwa náà mọ̀ pé gbogbo ń tí ọlọ́run àtànẹ́bì ní ká wò bá bá fẹ́ yan ìmáàmù ọpẹ́ lára eléyìí ju ẹni tí ọwà ń bẹ̀ yìí lọ mọ́lẹ́sẹ̀kùn kí ni ìdájọ́ rẹ̀. ibùdó tẹ́míà ní falata fẹ́ṣù sọ̀dá ilà wàrà alimami mansoub irun ọ̀ lálàáfíà àfi ó kí lẹ́yìn kìí ṣe pé màámù tó yẹ kí wọ́n yàn. ìrùpọ̀rọ̀ yẹn ti yé ìyẹn ni pé béèyàn bá rò pé èmi ni the most qualified àbáwọn èèyàn náà rí i pé ah, òun lọ qualified ìmọ̀ ìmọ̀-amátán kò bọ̀rọ̀ àwọn ìmọ̀-amátán sògbọ̀rọ̀ ọlọ́run wa kọ́ wọn ò yàn kọ́dà wọn ṣe kéé ta rẹ̀ kọ́dà wọn bínú rẹ̀ gbogbo ń tọ́ba rí ó pé òun sá kí wọ́n ṣe kíni òun kí wọ́n yàn. ǹjẹ́ n tó kù ni pé a da opposition lẹ̀ pé ẹ̀fílẹ̀. bàbá tí wàá dìbà òun ká constitute ara wa into an opposition party nínú mọ́sálásí ìmáàmù tẹ wí wọn ò rí bẹ́ẹ̀ ẹ lọ́ọ́ wo tíra báyìí ìmáàmù bá ti ṣe kíní kan ìmáàmù irúurú wo lẹ kílẹ̀ kan yẹn ẹ ké àlùfíkì wà lálùmọ̀dá ibi lárúbá ni ọgbẹ̀njẹ́ máa ń dánrú ẹ̀wù ọ̀gbọ́ ìsìláàmù yìí ìdájọ́ ìsìláàmù ni pé kọ́dà bẹ́yẹn bá fagbára jẹ ìmáàmù <laughs> kọ́dà bọ́ bá ṣe kíní wọ́n bá fagbára jẹ ìmáàmù táwọn yẹn náà sì ti gbà ẹ̀ pàtì. <laughs> tẹ́jìbò àlẹ́ìkà tọ̀ọ̀à tẹ́jìbò àlẹ́ìkà àtọ̀ọ̀à kọ gbọ́rọ̀ sí lẹ́nu di dandan fún ọ ní ìmáàmátán kò bọ̀rọ̀ kó o tò lẹ́yìn rẹ̀ kírun di dandan fún ọ fi ìmáàmátán sòbọ̀rọ̀ kí ni sẹ̀rí àwòdé bẹ̀ ni pé dẹ́rù olùmọ̀fúsádá mọ̀kọ́dàmún alájẹ́lìbẹ̀lìmọ̀síláhà ká tilẹ̀kùn aburú òun làkọ́kọ́ ju ká wá oore lọ bí sẹ̀rí àti gbé kalẹ̀ nù kátó máa wá oore kí ni ṣẹ̀rí àní akọ́sí ẹ̀kọ́ fàgádágodo ha aburú kọ́dà bó orí ọba wa sá lọ ńgbà tá à ń tilẹ̀kùn aburú lọ́wọ́ ọ̀láìsí. is a general principle nínú ṣẹ̀ríà dárò olùmọ̀fisádà mọ̀kọ́dámún àlàjálíbí alimọ̀sílà. kárí màmú kí ọmọ kí ó jẹ́ léyìn lọ lóòótọ́ dá oore ni àmọ́ ń gbélé ìdí wà ń bẹ̀ yìí táwọn èèyàn náà sì ti lóun náà ní ìmọ̀ọ́mú kí wo tún wá dìde o tún máa di opposition nínú mọ́sálásí mọ́sálásí ọ̀ dàrú. bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ alìmọ́mọ́tú alkobro gbogbo ọ̀nà téèyàn bá fi rápálá tí ọba fi jẹ pọ́ùn náà ni wọ́n yàn èyí tí a fi ní tẹ̀lé òun làǹdẹ́bì ti wí o sọ̀lọ́lọ́ sọ̀lọ́ ànábì láfi tí ń bá ń pé kẹ́ẹ̀sì ń tọ́lọ́hún òfin ẹ̀sì sàwa òun fi lè ìmáàmàtì kúbọ́rọ́ àwọn fi lè ìmáàmàtì ìmáàmàtì kúbọ́rọ́ bí máa ń pàṣẹ tọ́lọ́hún ọ̀fọwọ́ sí rú àwọn àṣẹ ìta wí lánàá ẹ̀ gbọ́dọ̀ tẹ̀lé o ntọ́lọ́hún lóhun yọ̀ǹda kó wọn pé haramu ni ẹ̀ gbọ́dọ̀ tẹ̀lé bẹ́ẹ̀ bá tẹ̀lé ẹ̀jọ̀ jìyà ni àmọ́ bí ọba ti ṣe léyìí hun àsámùú wàtọ̀ọ̀à dandan ni wọ́n bá pàṣẹ ká tẹ̀lé méjì torí pé kí ni daru olmọ́fẹ́dá mọ̀kọ́dámún alájálibel maslaha àkọ́kọ́ tí sẹ̀rí ọkọ̀ wò ni pé èwo láàfin tilẹ̀kùn fìtínà. bọ́bá jẹ́ lórí irun náà ni ńjọ́tọ́ bá níná fílà pàtàkì kan bẹ sànẹ́bí ọ̀yẹ́rú ẹ̀ gbogbo obìnrin olóbìnrin ẹ̀ pàdé wa láago méjì òru má jẹ́ ìyàwó tí ọ lọ wọn náà má lọ má tẹ̀lé gbogbo ẹ̀ lànàbì ti yàn ànàbì ni látọ́ àtàlí màfúlùkín fi máa sí ẹ̀kẹ́ fàáyì tẹ̀láláṣẹ tẹ̀láláṣẹ ọláàlá o kíláàlá rẹ̀ òun ni ìtẹ̀lé àṣẹ ẹni tọ́lọ̀ dá kò gbọ́dọ̀ túmọ̀ ìtakùn àṣẹ ẹni ọ́ dá látọ́ àtàlí màfúlùkín fi máa sí ẹ̀kẹ́ alìkọ́lì àmọ́ tí ọba ti sí ihun bẹ́ẹ̀ irun òrun ti ń kí irú òrun tọ́lọ̀ ní kákí náà ni ti ń bẹnu súnà nẹ́bí náà ni èèyàn gbọ́dọ̀ kọ́dọ̀ a gbọ́dọ̀ fura pé ẹnìkan máa pẹ́ dé mọ́sálásí nítorí kó wọn bá kíjàmá kejì àwọn àlùfáà ní bọ́bá kọ́dọ̀ àwọn àlùfáà tó fara mọ́ pé a lè púpọ̀ náà àwọn àlùfáà gbogbo ẹni tí máa pé bídíà ní kéèyàn ó kírun méjì mọ́sálásí kò rí bẹ́ẹ̀ o. المسألة خلافية بين الفقهاء ọ̀rọ̀ méjì ni àwọn àlùfáà wí ń bẹ̀ pẹ̀lú ẹ̀rí tó ń kálukú wọn ní mo sì ti sọ fún yípa lè fẹ́rú ẹ̀ kù nínú àwọn màsá ìlú fàràíyà fẹ̀kàhíyà òun lànàbí fi wí fáwọn sọ̀hábẹ́ kan pé láàyè sọ́lìyàn náà àhàdùkùn ìlà fi ní kúrọ̀ ìzọ̀ ẹ gbọ́dọ̀ kírun alásàrí lónìí o wàfíìrì wáyà ìrún bóhùrì lónìí o àyàfi kẹ́ ẹ dé bà ní kùrọ̀ ìbọ̀ ìrún bá wọn lọ́nà wọn pín sí méjì àwọn sọ̀hábẹ́nu o ànábí ó sì sọ̀rọ̀ méjì ọ̀rọ̀ kan náà lọ́sọ̀ọ́ kò sì kẹ́ nìkan nínú wọn kọ́ dá wí fún lẹ́yìn pé bóyá ńgbà tí ń wí fún àwọ̀ òsín ń bẹ̀ bákan náà ló wí fún wọn but understanding wọn very tí ó sì nífẹ̀ẹ́ nínú òun mọ sọ ń gbé oníhun pé àyíká pé báyìí ni kíní ìtumọ̀ ọgbọ̀dọ̀ ní bẹ́sìsì o mọ ń gbé oníhun mo ní pé yẹn bá ń pé ìtumọ̀ eléyìí náà lọ báyìí tí ọba sí bẹ́sìsì fún inú èdè lárúbáwá nù kùránì ìtumọ̀ kí ni torí alukur'an kẹrí mu bi lọ́gọ́tì alárọ̀bìyà ntí lárúbáwá yìí bá pè èèyàn gbọ́dọ̀ tù torí náà irú àwọn màsá ìlú báyìí àwọn sọ̀hábẹ́ náà wọ́n pín sí méjì ńjọ́ náà kí fa àwọn kan náà ah, níta nàbí ní ká má kírun àbí tá a bá débi báyìí kọ́dà náà bá yà lọ ní o àwọn òní kì òdì tá a bá dé àsìkí ìdébẹ̀ àwọn apá kejì ní àà ah, níta nàbí ń wí ebi larubawa ni wá ebi larubawa là nàbí náà sọ níyàn bá sọ orú ọ̀rọ̀ báyìí léde wa ìtumọ̀ ẹ̀ ni pé ẹ̀ yára o kò pé bí irun bá bá wa ní ojú ọ̀nà káwa lọ́rùn lára torí náà àwo kírun bàbá wa kírun tán a máa tẹ̀síwájú. àwọn méjèèjì wọ́n sì tún jọ pàdé wọ́n lọ bá anabi sọlọ́lá sọlọ́ anabi ò sì bú ẹnìkan náà àwọn méjèèjì. torí náà irú àwọn màsáìlù báyìí tí èsè màsáìlù fẹ́ẹ́nu mo ní kọ́dà gbọ̀gbọ́dọ̀ máa dìjà nu mọ́sálásí mo sì má pèjúwe wa àsọ̀lá tó xẹ́rù mí nà mi ẹ̀ẹ́n àkọ́kọ́ là á pè ní abẹ́ẹ̀kejì là á pè ní ọgbọ́dọ̀ dìjà ẹni ọba gbọ́ sẹ̀rí àyè tí ọba ti jẹ pé fẹnu ló lò kí ni fẹnu ni pé bá a fa mi ti máa ṣe nù ìfẹnu lè yùn àbí bá a ti máa ṣe mọ́sálásí tiwa nù ìfẹnu nù àmọ́ kí lè rí tìyín kí lè rí tiwọn á eléyìí lè mérí kó súnmọ́ ọgbọ́dọ̀ dìjà àwọn mọ̀sáìlù tí ò ní di pé ẹnìkan pé bó lè rí kan ó clear. masáìlú àkídà ọ̀rọ̀ ìmánì kèé sí èméjì ń bẹ̀ o ẹnìkan ní pé wọ́n ní bídí àdá ẹnìkan ni wọ́n ní bídí ọ̀dá ni o àti ńlá àti kékeré rẹ̀. torí náà bí ìmáàmù ọ̀bá ṣe ń tà nẹ́bí ní ti ṣe ẹ má tẹ̀lé ó pin ìgbà tí ń bá ń kírun irú àdúrà kọ́dà bí wọ́n mọ kéwú jù ú lọ ọmọ ṣe kínní ọmọ tò lẹ́yìn rẹ̀ ni o sì gbọ́dọ̀ wá sọ̀rọ̀ ẹ di pé gbogbo ntí ọba wí ẹ jẹ́ kí málàmù ó dé gbogbo ẹ̀ wọ́n yanjú nísìnyí téèyàn máa wá ju kọ̀ǹtúrò mọ́sálásí máma mú lọ́wọ́ ọ̀dà. òun lànà bí fi kọ́ alẹ́kọ̀ọ́ sọ̀lọ́lọ́ ọ̀sọ́lẹ̀m on record صلى النبي صلى الله عليه وسلم خلف عبد الرحمن ابن عوف سيئ مجن بينه بيت على الدعجين النبي عبد الرحمن ابن عوف kọ̀gbọ́dọ̀ sí èméjì yìí bàtà nẹ́bí kọ́ wa lẹ́kọ̀ọ́ wọ́n gbẹ̀rún lóúnjọ́ kan wọn ò tètè rà nẹ́bí wọn ti abdulrahman bin awfi síwájú ànẹ́bí wa dé abdulrahman fẹ́ bọ́ ẹ̀yìn ànẹ́bí ní kò dúró ọ̀sọ́dúnlá wàrà à ń fi hàn pé èèyàn lè máa kéwù ju màmú lọ ó lè dáa ju ìmáàmù lọ ibùdó tẹ́mi àní tẹ̀júùzù ìmáàmàtul mafudúlì máa wùjúdí alfaadì. ó lè wáyé bẹ́ẹ̀ kó pé ìwọ́n mọ̀ àwọn náà mọ̀ pé ọmọ kéwù jẹnijẹ ń bẹ wájú yìí lọ àmọ́ òun ni wọ́n yàn minimum qualification téèyàn sì ní òun náà ní ọmọ kẹrùn lẹ́yìn rẹ̀ lópin ìgbà tí ọba ti kírun ohun tí olùwọ̀ farama bọ́bá sì sí bọ́bá jẹ́ ìmáàmà kúbọ́rọ́ lórí ìlú náà ní ìjọ tí ń bá ti ń pàṣẹ tí ọlọ́wọ́n ọgbà ẹ̀ gbọ́dọ̀ tẹ̀lé o látọ́ àtàlẹ́ màkúlókín fèèmà àfíyẹ́ ti fọ́ọ̀lì. قال إني جاعلك للناس إماما قلوا أني النبي إبراهيم أفيوسي أساجي إمامه olórí adarí àti gbogbo ọ̀nà tá a bá tu sí. kọ́lá wa mi ń gbòòrò ìyá ti anabi ibrahim ọmọ anabi adama lòun náà aleyhi masalatu wasala èèyàn la anabi ibrahim. ntí máa jẹ́rò ná ọmọ nìyàn ó lè wá sí ìròrí anabi ọlọ́run náà òun là anabi fífi rìn lẹ́lọ́lọ́run fífi rìn lẹ́nu alukur'an kẹrìmù pé kúl iná máa ana basharun mithlukum èèyàn bíi tiyín ni mí àmọ́ mo yàtọ̀ sí yín lọ́nà kan kí lọ́nà ni yuha ilayya gbogbo ẹni tí máa ń bá nábì ọlọ́run du eléyìí hun ó ti tàṣe àgbẹ̀rẹ̀ ó ti kọjá àlà àmọ́ níyàwó bá nábì ọlọ́run ti ní bí mo bá nábì ọlọ́run ti bí lówó kọ́dà bá nábì ọlọ́run ò lówó innama ana basharu àmọ́ o yuha ilayya. ẹnìkan ọgbọ́dọ̀ kílẹ̀mù kóhun rìsíìvù revelation àfànẹ́bí ọlọ́run ọlọ́run ò lè bẹ́ nìkan sọ̀rọ̀ yàtọ̀ fún kíni báwọn ànẹ́bí ọlọ́run. gbogbo kan sọ ń padà já náà gbàgà ti wa bá mọ́ kò sì ní yóò ha ilẹ̀ yìí ànábì ní ìyàtọ̀ èmi àtẹ̀yìn ni pé ọlọ́run sèmi lẹ́sà iṣẹ́ tó bá fẹ́ rán sí yín fúrù tèmi ni ó fi máa sọ fún yín èèyàn gbọ́dọ̀ bá ànábì ọlọ́run dùn yín o pàtàkì jùlọ tọ́ba jẹ́ kan ní ọmọlẹ́yìn ànábì wa muhammed sallallahu alaihi wa sallam ní tìtorí kíni tí wàá fi yàtọ̀ òun ni pọ́ ga wa tọ́lọ́run rántí àwa sọ pé kọ́sá ànábì ní ìmọ̀lẹ́yìn tòun ẹ̀rí kó ti palẹ̀ gbogbo ẹ̀ mọ́ pé kò sáà nẹ́bí ọlọ́run mọ́ lẹ́yìn muhammadu sallallahu alayhi wa sallam. gbẹ̀ni tí ń wí ntójú rẹ̀ tó àbẹ́yìn tẹ́ ń pe tí wọn lágbára náà mọ́ wọn lá ẹnìkan yọ lára ògiri ni wọ́n ń pé báyìí ni ẹ ṣe ṣètọ́ nìyí o. yúhá ìlàyà ànábì ọlọ́run ló nìyí o gbogbo ẹni wọn bá sì gbà pọ́ ọmọlẹ́yìn ànábì lòun òun làwọn kọ̀dìyà níyà ahmadiyya ní gbogbo àpá alágbàáyé fi pè wọ́n tí wọ́n fi níwèé ṣe mùsùlùmí nù. gbogbo ẹni ọba ti gbà pé anabi ọlọ́run kan ó tún dé lẹ́yìn muhammadu sọlọ́lọ́ ọ̀tako kùránì ọ̀tako hadithi tí wọ́n á ní jẹ́ mùsùlùmí lára rẹ̀. ìníjà ìlú kalẹ̀ ìmáàmà olùwà ní asànàbí ibrahim ní aṣáájú mọ wá ní gẹgẹ bí ọmọ nìyàn tọlọrun sáwọn ànàbí ọlọrun náà ẹrí pé ọpọlọpọ ọ̀nà lọlọrun fi máa pé ah, ah, ah, ẹ má gbé wọn kọjá ibi tí mo fi wọn sí o ẹnu yàtọ wọn ni pé yóò há ìlàyé òun nígbà táwọn kan ní má lè hádà rọ̀súlì ẹ yàkúlù tọ́ àmà wọ̀yẹ́mùsí fílẹ̀ àṣùwákì kí ló nira ń bẹ́ẹ̀ ká nàbí ọlọ́run ọmọ jẹun kọ́ máa lọ ọjà àwọn lélẹ́ yóò lè já nàbí ọlọ́run olúwa ló kùrọ̀ ni ànàbí ọlọ́run ọ jẹun bọ́ bá sì ní nǹkan rà lọ́jà ó lè lọ. gbogbo àwọn tí àwa náà fi ń fayé ni àwọn onímọ̀lá ẹlòmíì wọ́n fẹ́ lè torí yún pé kóun ó di aláìmọ̀kan torí wọ́n fẹ́ fayé su gbogbo mubahat gbogbo gíní mubahat kí là ń pè ní mubahat àwọn tó wà permissible tó lọ́wọ́n ò pé láìsí ni kò sí ládá ń bẹ́ kò sí sí kíni kò sẹ́sẹ̀ ń bẹ́ ní a bá rí àáfà ń bẹ́ àbí màámu àdánwò dígbà àáfà náà kama rántí máàlì hàdà rọ̀súlì yá àkóló àtọ̀ wọ́n yá ń ṣí sílẹ̀ àtọ̀ nǹkan kan náà ni. bí àáfàá bá ní àwọn ẹlẹ́ha àtàwọn ọmọ ẹjá wa náà lọ fún recreation ẹ̀wà gbàtẹ́gùn yẹn bá dẹ́rú ẹ̀wò ńlẹ̀ yorùbá yàn yìí àáfàá náà <laughs> kí ni nígbà wọn ọba ti ṣe haramu yẹn bá dé sàwùdí tó délẹ̀ lárúbá nísìn àwọn ìyàwó àfọ́ lọ swimming pool àmọ́ wọn ní bọ́ra lẹ̀ ń wò pẹ̀lú àbáyá wọn náà wọn náà máa wẹ̀ minal mubahat ẹ má fi ayé ní àwọn èèyàn la olùwọ̀ gbé sẹ̀rí àtàfà alẹ́ kó gbé ti ọmọ kéwulẹ̀ gbogbo tọ́lọ̀ ń bá lóun yọ̀ǹda fọ́mọ ànábì ádámà kó ṣe ọ yọ̀ǹda fáàfá ó sì yọ̀ǹda fún kínní ọ fọ́mọ kéwù ẹnu pé ìkìlọ̀ ni pé káàfó jìnnà sí rújú káàfó ṣe kínní. kó jìnnà sí ọ̀nà tí wọ́n fi máa rò pé àbí àbí àbí kó ṣe é kó òkèèyà tá ń wa bẹ́ẹ̀ ànábì sọlọ àwòsàlà. sọfíyà ìyá ńlá wa ìyàwó ànábì muhammad sọlọ ó wù ú pé ah, òun ti rí ọkọ òun pẹ́ wọ́n sì ni wọ́n ń bẹ ní so sóun ò wọn ní ètìkáàbù ni ànábì jí ó yé wọn pé ẹni ọba ní èdè àti rí mi ní ètìkáàbù kọ́ gbére excuse pé ẹ bá ń pè é èmi ò lè dúró di ìgbà tí wọ́n jáde ìtìkáfù mo ní tí mo gbọ́dọ̀ rí wọn fún kìí ṣe wọ́ sọfíà wa bá ànábì ní ìtìkáfù ànábì sì jáde lọ́ọ́ bá àmọ́ yọ jáde lọ́ọ́ bá ni o èsì pé ká wá sọ àyè ìtìkáfù di àyè ìgbàlejò ìyàwó gbogbo nǹkan lọ́lẹ́kọ̀ọ́ ànábì sọ̀rọ̀ sọ́lámù wa ń sin sọfíà. So jáde ìyá ńlá wa rọ́bì ọlọ́hu àná òkun sì kùn lálẹ́ ni àwọn ọkùnrin méjì kan lọ ń ti wọn yẹn bá ti mọ̀ yẹn dáadáa kọ́dà bẹ́yẹn rí inú òkun yóò dárin rẹ̀ mọ̀ wọ́n ti rí pa nẹ́bì ni sọlọ́lọ́hu àríyí i pé ẹni wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yìí obìnrin ni àmọ́ wọn ò mọ̀ á torí àyà ti sọ̀kalẹ̀ ńgbà gbogbo àwọn tí máa pa àwọn ọmọ bóòlù ọ̀kan náà àwọn ìyàwó ànábì rí wọn a máa fi rìnlẹ̀ pé kọ́bùlà nùzúlì hijab kọ́bùlà nùzúlì táyà hijab tó ṣẹlẹ̀ lámọ̀ wọn o gbogbo ẹ̀ńtà àbá ti mà tó fi di pé hijab dé àmọ́. wọn ò mọ ìyá ńlá wa sọfíà rọ́bì ọlọ́hu àná bọ̀t ògede pé wọ́n rí ànábì pẹ̀lú obìnrin wọ́n bá tẹsẹ̀ ya ya yà kójọ́ mọ́rin bíi àdúgbò yorùbá òwì àhà ẹ ọkàn dàbí ẹ̀rín ni ọ̀pọ̀lọpọ̀ àfáǹfààyè ṣubú alẹ̀ fún rẹ̀ ń fi àyè ìrújú lẹ̀ fún rẹ̀ àfẹ́ béèrè ọ̀rọ̀ ẹ̀sìn èwo ni ẹ wọlé wá tí wọ́n dún ta àbí ẹ máa ń so mọ́sálásí ẹ̀yí fún àwọn ẹ̀yà kìíní tí wọ́n fẹ́ fẹjọ́ ọmọ wọn sùn ẹni ń bọ̀ mọ́sálásí àmọ́ àwọn wà nílé àdúrà rẹ̀ bá lọ bá wọn bẹ̀ ń àfọ̀ gbọ́dọ̀ dẹ́rùn yín wò bí wọ́n bá wíwì kú ìṣe òun lọ́fà àbí àwọn èèyàn wá dé pé ah, ah, wọ́n ń dáhùn alájà lóhùn lọ́wọ́ nulẹ̀ alájà abo ìyàwó rẹ̀ abọ́mẹ́ àbí ìyá rẹ̀ those are the only exceptions tí ọba ti sí ihun bẹ́ẹ̀ tí ò sí nínú máhàrámù rẹ̀ kò gbọ́dọ̀ wọn ò gbọ́dọ̀ pé ń dẹ́nìkan lóhùn lọ́wọ́ nulẹ̀ àwọn láńgbèjì tó lẹ̀ lẹ́nu tiwa tá a mọ̀ sí nǹkan kan lónìí nù wọ́n lálejò wọ́n lálejò pàtàlejò ọba wa jáde yóò dọ̀bẹ̀rẹ̀ òun ṣẹ́jú márùn-ún tí wọ́n jọ wà nù ọ̀rọ̀ àṣírí ọ̀rọ̀ gbèsè ayé rẹ̀ ọ̀rọ̀ àṣírí rẹ̀ lọ́wọ́ aṣọ kọ̀sáyé yìí ń nu sẹ̀ríà o gbogbo ẹ̀ ní bẹnu gbèsè ayé anábọ̀ muhammed sọ̀rọ̀ kọ̀sọ́rọ̀ àṣírí tó ju kọ́dísẹ̀mí àlọ́hùn tùjàdìlùkà fi zàwùjìhà wàtàṣìtàkì ilẹ̀ lọ. ọ̀rọ̀ àṣírí ẹ́ private affairs arábìnrin yìí lọ́wọ́ á discuss pẹ̀lú ànábì. àmọ́ bọ́lá aisha ló ń wá aisha ní kúntù máa húnmọ́ fílgòrfà fílhùjà mọ̀ wá nù yàrá pẹ̀lú wọn. but ẹ̀kọ́ tí ń bẹ̀ ń bẹ̀ ni pé aisha ní wọ́n wà ń gùn kan nù yàrá èmi sì wà ń gùn kan ń gbọ́n tí wọ́n ń wí gbogbo ntí ọba jẹ pé yàwó àfa ni kóun náà lórí ẹkọ bẹẹ àwọn èèyàn bọ́lọ̀ ń bá ṣe ọkọ yẹn ní onímọ̀ táwọn èèyàn fọkàn tán nítí wọn ò lè sọ fẹ́lòmíì wọn ò lè fẹ́ sọ fún un pé ẹ fún wa nímọ̀ràn àbí kí ni ìdájọ́ ṣẹ̀rí kìí sì gbogbo nǹkan náà lèèyàn ò lè gbé wá mọ́ṣáláṣí àbí ni ò lè kọ sínú pépà pé mo fẹ́ béèrè béèrè gbogbo ẹ̀ ló ti yanjú irú ẹ̀ lóbìnrin yìí wá bá nẹ́bí sọ̀lọ̀ sọ̀lọ̀ àmọ́ nẹ́bí ò yé ṣe pé wọ́n ń dá àwọn àlejò lóhùn lọ́wọ́ nulẹ̀ nínú yàrá tí yanlawa aisha wà náà lárábìnrin tí wàá bá anabi sọlọ́lọ́hu alayhi wa sallam aisha wa ní njọ́ta aya sọ̀kalẹ̀ pé kọ́tùsẹ̀mí allahu kọ́wùlà lẹ́tì tùjà délùkà fi zawùjì njọ́hùn la aisha wa ní subhanallah mímọ́ fọlọ́hùn títóbi ọlọ́hùn èmi ń bẹ́ nù yàrá pẹ̀lú wọn yìí wọn wò wọ́n báyìí ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ lobìnrin yìí ń sọ kọ̀ fẹ́ kí n gbọ́ ìǹsì gbọ́ wọ̀nyẹ́ sùnmọ́ ọlọ́hùn mi fọ́ òkè sábẹ̀ ìsàmà wa ọlọ́run ni sẹ̀mí àlọ́ ọlọ́run ti gbọ́ tóbìnrin òun wí. ni pé ẹ̀kọ́ àkọ́kọ́ ni pé ẹ àwọn ntolu abalóhun yọ̀ǹda fọ́mọ kéwú ọ̀yọ̀ǹda rẹ̀ fún kínní ọ̀yọ̀ǹda fàáfà náà ntọ́ba sì jẹ́ haramu fàáfà káfà náà mẹ́sàn-án rẹ̀ káwa ní tàbí túbá ntọ́ba jẹ́ haramu fọ́mọ kéwú òun náà ní haramu fún àfà. mọ̀tàmásà àṣejù lọ́nà méjèèjì àṣejù máa wọ́ ọ̀pọ̀lọpọ̀ báwa ti ń wò pé ìgbésí ayé tó yẹ káfọ́ ọmọ gbé èyí tá a sì tún fi kún ni pé pọ̀tíkàfà náà kọjọ ànábì délẹ̀ sọlọ̀lọ̀ sọ kó jìnnà sí kíni jìnnà sí rújú nínú àdìsí míì àwọn obìnrin ní ìwà ànábì àgbà kó ipe ní ẹnu àyè díẹ̀ ló ń fi ilẹ̀ fún wa àwọn ọkùnrin ti gba gbogbo àsìkò rẹ̀ máa lọ́wọ́ nígbà táwọn bá fi la níbèrè aníkíníkan wọn ti gbogbo ilẹ̀ ìbéèrè tiwọn ilẹ̀ ti kún ilẹ̀ wa fẹ́ẹ́ kọ́sìs lánàá yẹ̀wò mà fáwa lọ́jọ́ kan ọkùnrin kan gbọ́dọ̀ wá yàn. pé pé àwa náà là á mọ̀ pé ah, àwa là ànábì sì máa dáhùn tọ́ba níjì. òun ni hadithu bilali pé inú tá ànábì máa ṣe bá ànábì bá sọ̀kalẹ̀ mímbàrí lọ́jọ́ ọdún. pé gbogbo ẹ̀yin ọkùnrin o àti ṣe kútúbà tán. ọwọ́ inú táwọn obìnrin tọrọ ni pé wàá àdírẹ́sì àwọn náà káwọn náà fúri ọ̀rọ̀ mi ń bẹ kọ́dà àwọn lè má fẹ́ kọkọ̀ àwọn gbọ́ àwọn sì fẹ́ mọ̀dájọ́ ṣẹ̀rí à ń pa rẹ̀ fáwọn náà láyé ànábì sì dá wọn lóhùn àmọ́ bá ànábì ọba lọ òun àti daniel lọ òun àti bilal ẹ̀kọ́ nù gbogbo ẹ̀yìn alásàlátù kéèyàn máa ń ní òun fẹ́ ṣe tọ́lọ́run pé kébìnrin ọlọ́run ní wá gbogbo ń tọ́ba ti di pé nìkan wàá máa wà in private uh, place in privacy pẹ̀lú obìnrin olóbìnrin àbọ̀mọbìnrin ọlọ́mọbìnrin èèwọ̀ ni tí ìbá ti ṣe pé o nídìí kí sì nídìí náà ìmọ̀ kọ́kàn àbí kí n ti máa sóyàn pọ̀ ní ọkọ̀ àtaya kọ́ wà láàrin. ìnẹ́jà ìlú kalẹ̀ náà sí ìmáàmà kọ́ọ̀lá wà mí bòríyà tí anabi ibrahim gẹ́gẹ́ bí èèyàn alábaraba àti máa tu basharun ọmọ anabi adama gbogbo ntí nu ntí ọjà dẹwọ ọmọ anabi adama ni pé gbogbo inú àdánwò tálkùránì náà fi rinlẹ̀ bẹ́ẹ̀ òun nífẹ̀ẹ́ àwọn kankan ìfẹ́ ọmọ ìfẹ́ ìyàwó ìfẹ́ owó òun lọ́lọ́run fi máa àdáwò máa bá ọ̀pọ̀lọpọ̀ láwọn ọ̀nà wọ̀nyí. òun ni sọ́rọ́tò káfí ń gbà tọ́lọ́run sọ̀rọ̀ tí ń sọ̀tàn ànábì musa pé ọmọ kan a rí i pé wàhálà àwọn òbí rẹ̀ yìí pọ̀ àmọ́fẹ́ tí wọ́n ní sọmọ yìí ni ó sọ wọ́n do lórí ibú ọ̀pọ̀lọpọ̀ náà ti sórí ibú nítorí ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ yìí. fàkàṣínà ayọ̀rọ̀ ẹ̀kọ́ ọ̀hún bá ọmọ yóò di wọn kọjá àlà kọ́dà wọn ó ṣe kékeré. tọ̀bí àwọn ọmọ ànábì àdámà ni kó nífẹ̀ẹ́ ọmọ rẹ kó nífẹ̀ẹ́ ìyàwó rẹ kó nífẹ̀ẹ́ òbí rẹ kò kò kọjá àlà gbogbo nǹkan ló ní àlà ibi tó fi òpin sí ni. eléyìí ni ó lè farú ọlọ́run ní ayàn ọlọ́gà àdẹ́bí ibrahim sáré ní kọ́ọ́lá wà mí ń àdákùn mẹ́jọ òpin lórí mi o <laughs> mi bá jọ̀gá àwọn ọmọ ọmọ mi káwọn náà máa jẹ ọ̀gá kọ́ọ́lá wà mí ń lórí yàtí àdẹ́bí ibrahim náà wí bẹ́ẹ̀. pọ̀tara kọjá àlà ni pé kéèyàn máa wá wá bí ó ṣe táǹpà pẹ̀lú kádàrá àwọn ọmọ mi ọmọ wa di gbogbo ọ̀nà nítorí ọmọ tiẹ̀ ìkọjá àlàlé lẹ́yìn tọ́pọ̀lọpọ̀ sì ń dán wò lónìí. gbogbo ọ̀nà ni wọ́n máa fi búlọ́ọ̀kì ọmọ ọlọ́mọ nítorí ọmọ tiẹ̀. àmọ́ wọ́n bá ipò wù ọ́ tó sì wí fọ́lọ́run bá nẹ́bí ibrahim ti wí yìí kò burú. yà bẹ́ẹ̀ni ti lówó ọmọ mi náà ní mo ti gbajúmọ̀ ọmọ mi náà gbà mo ti jọ́bù òṣèlú ọmọ mi náà jẹ́ pọ̀ bá ń bẹ̀ fọ́lọ́run kò burú. bọ̀tọ̀ gbọ́dọ̀ máa wá lọ wá bó ṣe kó bá a ọmọ tẹlomi ní ẹ bá dánrù yín wò ọkọkọ ò lè dínà ọmọ bíi tọlọ ń bá lẹni kọọkan ó dé kò ṣeé ṣe. òun là fi máa ń sọ fọpọlọpọ ó yẹ kó máa nẹbi ádámù ó ronú ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń tọ́jú owó tó ọmọ ọmọ ọmọ ẹlòmíín kówó jẹ débi ọmọ ọmọ ọmọ ọmọ nǹkan má tòsí má. tóun gan bá wá flashback ó ronú èèlò lòún jogún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí máa ṣe báyìí ọlọ́run kan fà wọ́n yọ ni. kí ló dé tí wọ́n fẹ́ sọ̀rọ̀ ẹ di pé wọ́n ní ọmọ pílánì kádàrá àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ tá ń pílánì tiẹ̀. ara kọjá lọ́mọ ànábì ádámánù o. àmọ́ gẹ́gẹ́ bí mo ti wí àwọn tọ̀bí àkànbẹ àwọn nǹkan kanbẹ tó wà nẹ́tíọ́rà fọmọ ànábì ádámà lára ẹ̀ ní kíni kọ́mọ̀fẹ́ kí dáadáa ọ kọjá ọ̀sán kan kò burú ànábì ibrahim náà wí kọ́lá wà mẹ́yìn lórí yàtí. tẹ́yìn bá tún bá kọjá àlàdé bíi pé ní àyèsí tẹ́yìn ṣàdúrà fáwọn ọmọ yín àpè ọ̀gbẹ́sìn yìí ànábì ibrahim náà ní wà mẹ́yìn lórí yàtí. nǹkan kíkọ́ ọmọ kan má da àmọ́ kíkọ́ ọmọ tèmi ọ́ da kò kọ́lá wà mẹ́yìn lórí yàtí ẹsẹ̀kẹsẹ̀ lànàbí ibrahim sáré wí fọlọ́n pé a ah, alhamdulilayi ìnẹ́jà ìlú kalẹ̀ náà sí ìmọ̀ràn kọ́lá wà mí a ah, yóò jẹ́ pé bùríyà làárọ̀ ọmọdọ́mà tí ọmọ bíi tí ó pin pé àwọn ọmọ ọmọ ọmọ àtọmọ ọmọ ọmọ òun náà ah, dáhùn náà máa já ṣáájú tọ́ tí wàá lè sì tọ́lọ́ ń fọ́. قال لا náà lò áhàdí ọ̀zọ́ọ̀lìmí. ń túmọ̀ pé olúwa ọ̀dáhùn àdúrà nàbí ibrahim torí tí ọlọ́run ọba dáhùn kò ní fi má jẹ̀mú sí i. ntẹ̀yìn ọba ṣe lèyàn wá pé àmọ́ o tẹ̀mọ̀kẹ́ ìtẹ̀yìn ọba ní í ṣe tó nídìí tó má jẹ̀mú kò sí ni olúwa òwí fún anabi ibrahim pé kò sí àmọ́ fi kíni sí òfin má jẹ̀mú sí pé ọ̀fẹ́ káwọn àrọ́mọdọ́mọ rẹ náà máa jẹ ìmáàmù kí wọ́n jọ̀gá láyà náà lu ahadi àwọn tó bá já lábòsí nù wọn ní jẹ ìmáàmù o láyà náà lu ahadi avọ́ọ̀lì wàhùnà níbí yìí láti wá ronú sí masala kan níbí yìí àti nbí àyà míì nbí tó lu wa ti ní ìnàmáyà ṣàlọ́hà mẹ́rin ìbáàdì yìí alùlámà olúwa láwọn tí máa bẹ̀rù ọlọ́run nínú àwọn ẹ̀dá òun òun làwọn kíni òun làwọn ní mímọ àwọn àlùfáà òun làwọn àfa alùlámà níbi olúwa ní láyà náà lu ahadi ọgbọ́límìn alábòsí ò jẹ ìmọ̀mù kò já ṣáájú. àwọn àlùfáà wa ní practically sáà máa rálábòsí ti ń ṣáájú táàmù aráàfáà àjọ bẹ̀rù ọlọ́run innama yakhsha allaha min ibadihi al-ulama. ọwọ́ afakáwọn onímọ̀ sọ̀rọ̀ tó pọ̀ in conclusion a padà síbi ọ̀rọ̀ tọ́lọ́ náà yìí ọlọ́dún ni lá kò ṣeé ṣe láyà náà lù áhádì àbọ́ọ̀lìmì àdéhùn mi fún wa nábì ibrahim yìí o kò ní tọ́ síta ni kò ní tọ́ sálábòsí nù àrọ́mọdọ́mọ rẹ̀ at the same time. إنما yakhsha الله من عباده العلماء. àwọn tí wọ́n máa èmi ọlọ́run òun làwọn kíni òun làwọn àfa ọ̀rọ̀ tọ́lọ́run ò lè má rí bẹ́ẹ̀. àkọ́kọ́ gbé kalẹ̀ báwọn náà pé alfa ni ọ bẹ̀rù ọlọ́run ọlọ́run ti rí bẹ́ẹ̀ kò ṣeé ṣe káàfọ́ ọmọ ẹsẹ̀ kíni kọ́ má bẹ̀rù ọlọ́run èyí ń ọgbọ́dọ̀ ọgbọ́dọ̀ jẹ́ bottom line eléyìí náà ń kọ́ láyà náà lu ahadi abdulmi èèyàn ní jálábòsí kọ́ jẹ́ ìmáàmù tọ́lọ̀ ń wíyàn yìí. òun ni àwọn ẹlẹ́kọ̀ọ́ wa ní bóyá tí olúwafẹ́ ká gbọ́yé ń bì ní pé ìyàtọ̀ ni ìyàtọ̀ ń bẹ láàrin a leader and a ruler èèyàn lè jẹ́ gíní ó lè jẹ́ ruler àmọ́ kò ní jẹ́ gíní kò ní jẹ́ lídà kí là ń pè ní ìmáàmù èyí wọn náà gbọ́ yéhun kí ni ìtumọ̀ ìmáàmù orí irun òun ni pé ẹ máa wò mí bí n ti ń ṣe ẹ máa ṣe kí gbogbo ẹni tí ń darí èèyàn tí ò lè pé ẹ máa wò mí bí n ti ń ṣe bí n ti kó jẹ yẹ ẹ̀yin náà má kó jẹ o bí n ti jàǹbá yìí náà má jàǹbá o gbogbo ẹni tí ọba lè yanu wí bẹ́ẹ̀ lẹ́yìn sàbí ìmọ̀ ó lè jẹ́ adarí ó lè jẹ́ ẹ̀pẹ́ ló kọ́ tẹ́ rí ẹ̀pẹ́ àmọ́láyà dálù áhádì ọ̀bọ̀nìmí ìmáàmù lẹni tí ó lè bọ́ ta pé bí n ti ń ṣe yìí o ẹ̀jọ̀ mi pé àkáǹtì tèmi náà nì í ẹ̀ ibi èmi náà rìn sí nì í náà má rìn lọ bòmí o àmọ́ ńjọ́ tí ó bá ti di pé ìtọ́ pọ́pùlà lọ́dọ̀ tiwa yìí pé ọ̀rọ̀ ẹnu mi ni ẹ gbọ́ <laughs> ẹ má ṣe kí ni láyà náà lò áhàdí àbọ̀lì alábòsí ni ọ́. àmọ́ lè wáyé bẹ́ẹ̀ pé pọ́n ní ọ́ wà wájú òun láti wílẹ̀ kan ni ẹ tẹ̀ lásẹ̀ rẹ̀ o kọ́ má bàa dàlú dárò olùmọ̀fúsádà mọ̀kọ́dámún àlá àmọ́ alhuwa ìmáàmún là ìmáàmà lọ́lọ́run sì lóhùn fún ànábì ìmáàmà là ànábì ibrahim tọrọ fún kínní fárọmọdọ́mọ rẹ̀. torí náà gbogbo ẹni tí ń bá ń ṣáájú àwọn èèyàn àwọn èèyàn tó pọ̀ ni àwọn èèyàn tó kéré ni bàbá fẹ́ jẹ́ ìmáàmù wọn náà ó fi ma nye pé à tí mo lè pé ẹ máa wò mí bí n <laughs> bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà máa ṣe o torí pé ẹni tí ó wí báwọn ọgbọ́dọ̀ tilẹ̀ àṣù ọ̀wọ́n pé ìní ẹ́ ṣe ń ọ̀dà lóbi lè pé bí n ti ń ṣe wọn bẹ́ẹ̀ nìkan yìí náà máa ṣe ní tí ń bá jẹ́ o nìkan yìí náà jẹ́ ibi tí ń bá rìn lọ o bẹ́ẹ̀ nìkan yìí náà rìn lọ. lópin ìgbà tí èèyàn ọba ti rí báyìí ó lè jẹ́ rúlà àmọ́ kì í ṣe lídà tọ́lọ́n tọ́lọ́ wa pè ní ìmáàmá ìníjà ìlú kalẹ̀ náà sí ìmáàmá. bẹ́ẹ̀ náà làwọn àfáà tú àyàtà mẹ́nu bà náà wọ́n ní gbogbo ẹni tí ń máa ń fa àyà lẹ́nu tí ń fa àdìsí lẹ́nu tó ya kò kí fàlẹ́yìísá bí àlìmí fàlẹ́yìísá kìí sàfà torí pé olúwa ní ìnàmáyàṣà lọ́ha mẹ́ni ìbáàdìyí ajẹ́pàwà láàrí define who is an alpha. toro ti dàrú lónìí ta la pa ìdánwò ńláńlá pé káwa náà pé kí ni definition Alpha definition àfa láwùjọ míì láwùjọ wa yìí ni pé pòkì ẹnìkan bá rí i pé ọya pòkì jù òun ni wọ́n máa pe alfa ẹ máa ń hàyàn báwọn àwọn náà ti ní pé o ẹ mọ kí wọ́n mọ̀ ọmọ sí náà àbí kí wọ́n mọ̀ ọmọ irọ́ ọba tí wàá gbé kankan lẹ́gbẹ̀ẹ́ alfa sẹ́mu pé àwa náà ti ń rí define <laughs> ta ni ń jẹ́ àfa àmẹ́ni tí ń jẹ́ alimu olúwa ní ìnàmá yàfṣà lọ́ha mẹ́ni àìbáàdì yí àlọ́ọ̀lọ́lá àwọn wọn ní wọ́rọ̀sátù làǹbíyá yìí o torí bàbá àwọn àfa ló jogún ànábì ọlọ́run àwọn wo àlọ́ọ̀lọ́mà wọ́rọ̀sátù àlàǹbíyá ìnàmá yàfṣà lọ́ha. من عباده العلماء. شيخ sheikh عبد المجيد eleha àwọn ni wọn sọrọ tó pa mí lẹrin yìí pé àwọn ibìkan ń bẹ tí àwọn ò lè <laughs> àwọn ò lè rìn súnmọ́ bẹ̀ mọ́ láwọn èkó pé yẹn bá ti rí yàn báwọn ti rí yìí tí ó ní irun gbọ̀n tí ń gbára yí gbá kan báwọn bá wá kọjá láwọn ọ̀nà ibìkan máa pé àfa àyà yín náà wọ́n ti máa rà rà kíni àwa náà ní ẹ ṣé kò rí bẹ́ẹ̀ ni tòun mọ̀ pé àwọn tí máa rí báyìí ìyá yín wọ́n máa ná wọ́n ra orí kíní wọ́n ra ẹ̀dọ̀ kíní wọ́n ra fún kíní tí wọ́n mọ̀ láàfáà ní sòsáìtì wa nù níbòmí àfa gbọ́dọ̀ ní nǹkan tí wọ́n máa fi jó nǹkan lé èyí ò kí wọn là máa wò olúwa sì ní ìnàmá yàtúṣà lọ́ha mẹ́ni ìbáàdì yìí àlọ́ọ̀làmà. pé àwọn tí wọn máa bẹ̀rù ọlọ́run òun làwọn onímọ̀. báwa bá wá ń wò pé ní eléyìí náà àfààní kò sí wá bẹ̀rù ọlọ́run ẹ̀yin náà redefine who is an alpha kó fi wà in tune with definition àtàkùránì gẹ́gẹ́ bíi ìmáàmà àti láàyà náà lò áhàdí àbọ̀lìmí olùwàkọ́mọ́sá àròzákọ̀ wà ní ẹlmán náà fi hàn ìmọ̀ tí ó wúlò because ìmọ̀ tí ó wúlò lèyí tọ́kọ́ wúlò fẹ́ ni ó ní tẹ́bá gbọ́tún mọ́ ẹlmán náà fi hàn àtànábì ní a máa tọ́ka àtọ́ka máa tọrọ ẹ̀ ìyẹn ni pé ọgbọ́dọ̀ kọ́kọ́ wúlò fẹ́ni tó ní kó tó máa wúlò fún ẹlòmíì òun làwọn àfáà máa ń pé má dàbí àtùpà má bi kíni bíi atupa bó làtùpà máa ṣe níbo ló dúdú jù ẹ ìdí àtùpà ni ó ni ni ó dà tìjú ó sì máa tanná sí níyàn bá rí báwọn kò dá o elman náfìá ni ìmọ̀ tí ọkọ̀ wúlò àádẹ́rẹ́ example púpọ̀ nígbèsè ayé àwọn àlùfáà ọ̀pọ̀lọpọ̀ tíra táwa ń kà lónìí táwa ń sàǹfààní ń bẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ wọn táwọn kọ́ fún ni pé torí tara táwọn pé ǹfẹ́ gbàgbé nǹkan báyìí mo fẹ́ tún mọ nǹkan báyìí àwọn ọ̀kọ́ nítorí pé táwọn èèyàn máa pariwo àwọn pé diye jọra báyìí tó ṣe yes ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa wọ́n ṣe jọra yìí nítorí káwọn ọkọ̀ kìíní yìí àwọn lè máa rántí àwọn lè máa torí pé àwọn mọ̀ pé ìmọ̀ tó wúlò lèyí tọ́kọ́ wúlò fún èèyàn kó tó máa tàn mọ́lẹ̀ rẹ̀ sẹ́lòmíì èèyàn má dàbí àtùpà àbí kọ́ má dàbí ọ̀rọ̀ olúwanu sọ́rọ́tò bákọ́ra bákan náà. أتأمرون الناس بالبر وتنسون أنفسكم أتأمرون الناس وتنسون أنفسكم اليوم ما قاسفان يأسي قدوري على gbogbo tí ó bá nírò àwọn qualities báyìí lẹ́yìn sàmínà lọ́ọ̀làmà ìnàmà yàtúṣà lọ́ọ̀hà mínà ìbáàdì yìí èyí tá a wá ń wí yìí àpé màá súnmù ní wile o a wí kini àpé kíni ma tí mo màá súnmù ẹni tí ò gbọ́dọ̀ awon lọ́hùn àwọn ànábì ní èyí tó tóorin lẹ̀ ní ọ̀rọ̀ ni pé kọ́dà àwọn ànábì ọlọ́run bí tí wọ́n ti ní iṣẹ́ lọ́run níbi iṣẹ́ tí wọ́n ti ní tako níbi iṣẹ́ tọ́lọ́run ràn wọ́n ọpọ́síbù láwọn nǹkan míì náà but èyí tí asáfẹ́ fi rinlẹ̀ ni pé àlàísímà pé ọlọ́run ọ̀ṣọ́ kò ní iṣẹ́ kò sí fún àfa o kò sí fún kínní kò sí fún àfa gbogbo ìtàn wíyọ̀ wá tún máa pa wá ní ká àwọn ti láàfọ̀ gbọ́dọ̀ tẹ́lọ́run bọ̀tà àfáà ọgbọ́dọ̀ jẹ kọwa lẹ́bù kan tí ọ ma rìflẹ́kìtì àánú ọlọ́run tó ṣe fún táǹpẹ̀ ní ma kó sì jìnnà sí kínní kó jìnnà sí kínní èrújú torí pé àfáà lè má ṣe ń tí ọ̀dà àmọ́ orin náà kínní orin náà rújú wa sallallahu alayhi wa sallam. aha ok ẹ̀rọ kan ẹni sọ̀tọ̀ gbọ́rọ̀ yìí lánàá níta fẹ́nu bẹ́ẹ̀ bá ti gbọ́rọ̀ kan máa mú lò mo ní bẹ́ẹ̀ bá lórí nẹ́ẹ̀tì kó ló lórí download wọn ló ti wá download ẹ̀ kó tó ó ti print ẹ̀ àbí ọ̀fi sórí fóònù aha bẹ́ẹ̀ ni ọba wa nídìí ẹ̀ tí òun ní sẹ̀sẹ̀ lọ náwó íńtánẹ́ẹ̀tì ò lè wá òun ó tún gba ládàá ẹ̀ ara dáadáa tó yẹ kéèyàn máa ṣe nu so kó rí àfa àbùlá àbí ọ̀dà inṣàlá وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه